أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أدعو قسم ولا مباح بسيء في أسباب تعرض نيرون هو وتسجي كاري وبامي وقامي لون أقوى نفهم لهم بنا آه تتويا سكوا حديث يلاكيكي الحديث السابع هنا ọmọ ìyá àdìsẹ́ lẹ́kẹ́ fataka ni wọ́n kàn fẹ́ sọ fún wa nípa irú ìṣesí bá ànábi ṣe máa bá àwọn ìyàwó rẹ̀ lò ìyẹn ni pé bí wọ́n ti jọ àwọn ìyàwó ànábì bá wà lẹ́ni tó ń ṣe àìdọ̀ lọ́wọ́ ẹ̀rípa ara mẹ́nu lé lánàá pé àwọn èèyàn tó ṣáájú ìpín ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà àwọn kan bẹ tá a sọ yìí pé àṣejù ni nípa ọ̀rọ̀ àìdọ̀ òun la sọ yìí pé tọ́ba lásìkò àìdọ̀ wọn ò ní báyàwó wọn sí nǹkan kan nínú ilé mọ́ wọ́n fẹ́ lè kó jáde nínú ilé wọn ní báyàwó wọn jẹun wọn ní jẹ́ kí ara ìyàwó wọn kọ́ kà wọ́n. bìlífù omi nu wọn ni wípé kódà tára ìyàwó wọn bá kàn wọn bí wọn bá jáde bí wọn bá lọ iṣẹ́ òun ò ní iṣẹ́ òun ò lójútùú tí wọn bá lọjà òun ò tà gbogbo àwọn ìgbàgbọ́ wọ̀nyí kò sí nínú Islam àwọn nǹkan náà tó wá bẹ táwọn tó já láṣẹ ètò ọ̀tọ̀ láṣẹ jù ọ̀tọ̀ láṣẹ ètò nínú ọ̀rọ̀ áìdọ̀ níjúwe bọ́lá ti ṣe Islam ẹ̀sìn tó wà láàrin wọn tó wọ́n sì ẹ̀sìn tí ò ní ṣàṣejù kò sì ní ṣàṣètò bọ́lá ti gbé Islam kalẹ̀ nìyẹn lọ́ọ̀bì kò wá ní ummatan wasata kíkúrò àná ti kúrò àná ti kúrò àná wà lùkùrọ̀ nìyẹn ìjọ tó wà láàrin wọn tó wọ́n sì kò ní sàṣejù ńbẹ kò sì ní sàṣejù ńbẹ ẹni tí bá ti ní sàṣejù ń fi àyèmọ̀ kan sin lọ́hùn ni ẹni tí bá ti ń ṣe àṣetò ń fi àyèmọ̀ kan sin lọ́hùn ni Islam wà láàrin wọn tí wọ́n sì ló bá lóbi jẹ́ sí wípé àwọn nǹkan tá láwọn sàṣetò òun ni wípé àwọn ò tún kọ̀ láti báyàwó wọn láṣepọ̀ nígbà tí wọ́n ń ṣe àìdọ̀ àwọn kan láwọn ò fẹ́ bára kẹ̀yàwó àwọn kan tún ní àkòsí nǹkan ọba láti lọ ọba láti faṣọ nùnú wéṣe ọba ti tútù nùnú káwọn tó mọ bá ìṣẹ̀lẹ̀ òní ìsìláàmù lè wọ ni ìsìláàmù lè wọ ni ìlànà ẹbí wọn bọ wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa alimahid ìlànà ẹbí sọ fún wọn pé kí ni o fàtẹ́zìlì nìzá fàtẹ́zìlì nìzá ẹ̀ta kété sáwọn obìnrin nígbà náà ìta kété yẹn náà ni wípé ẹ má bá wọn lásìkò anabi wa sọ fún wa látọ̀rẹ́ àdìsí tí ẹ jẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì yìí tá a lè mọ bóòlù anabi mọ wa sí pẹ̀lú àwọn ìyàwó rẹ̀. an Maymunata radiyallahu anha qalat látọ̀dọ̀ ìyá wa Maymuna wọ́n ní anabi sọ pé wọ́n lé anabi kana Rasulullahi sallallahu alayhi wa sallam nínú ìṣesí anabi òun ni wípé ìdá àrọ́dá yorùbá ṣèrọ ìmúra tán mẹ́nìsá yìí tá ànábì wá fẹ́ bá ẹnìkan ṣeré nínú àwọn ìyàwó rẹ̀ eré tí wọ́n gbà lérò yìí kò débi wípé wọ́n fẹ́ ṣeré lọ́kọláya kò débi wípé wọ́n fẹ́ súnmọ́ra wọn kò débi wípé wọ́n bára wọn lásìkò ṣùgbọ́n pé èèyàn kàn fẹ́ rò má sì ẹni èèyàn jọ fẹ́ ṣeré èèyàn jọ ń ọ̀ọ́ra rẹ ni lára nǹkan kan gbogbo àwọn eléyìí wọn làǹdẹ́bì náà máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n táwọn ẹ̀bá ti fẹ́ ṣe eléyìí àmọ́ra ànábì ọ̀pààrọ̀ obìnrin bẹ́ẹ̀ láṣẹ tẹ́sàrọ̀ irú obìnrin yẹn o kó sì wọ ẹ̀rí bẹ́tí báwọn ayáwá ti pè fún wa ní kó wọ bẹ́tí àbí kó wà lórí pé yóò rò sọ ìtumọ̀ ni pé irú obìnrin yẹn ò ní wà ní hóhù irú obìnrin yẹn ò ní jẹ́ kẹ́ni ò ní wà ní hóhù aṣọ wà lára rẹ̀ wáyà áhì irú ẹni yẹn sì wà lẹ́ni tó ń ṣe áìdọ̀ lọ́wọ́ obìnrin yẹn wà lẹ́ni tó ń ṣe áìdọ̀ lọ́wọ́ òun ànábi ó dì mọ́ra wọn wọn ṣeré pa gbogbo àwọn eléyìí ó fi hàn yí pé èyí ta kété sóbìnrin bákan náà èyí sì tó bóbìnrin lásìkò nígbà tó kéré bá ṣe áìdọ̀ lọ́wọ́ eléyìí tó ṣe yí pé lọ́dọ̀ àwọn kan àṣejù wọ̀ àti ìjòyè wọn kúkú sọ̀rọ̀ àkàlẹ́ ọ̀rọ̀ lọ́sọ̀kọ̀tọ̀ wà ní kẹ́lẹ́ máa ń kúkú lọ́dọ̀ mi ò láwọn òsì bẹ́ẹ̀. àlẹ́bí máa fọwọ́ kan àwọn ìyàwó rẹ̀ àlẹ́bí àmọ́ tútì àwọn ìyàwó rẹ̀ àlẹ́bí àmọ́ fọwọ́ àwọn ìyàwó rẹ̀ lásìkò ìgbà tí wọ́n sì ń ṣe àládà oṣooṣù lọ́wọ́. àlẹ́bí òtún wá bá débi pé kó tún wá jẹ́ sí pé kò sí nǹkan kan náà ìyẹn tún lè súnmọ́ wọn rárá àti ìtótún nìyẹn tí ń bẹ́ bí àwọn ẹ̀sìn àwọn kan lé tó bẹ̀rẹ̀ bá ti gbára rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ sì ni nínú ìmọ̀ ìlera gan-an kò bá mu kéèyàn mọ bóbìnrin lásìkò nígbà tí wọ́n sáré dọ̀lọ́ kátó wá sọ pé ẹ̀sìn wa sọ kódà béèyàn bá ṣe tọ́fà ìmọ̀ká ṣe àbí ká sọ pé téèyàn bá mọ̀ ọ́nmà ṣe jàre téèyàn bá mọ̀ ọ́nmà tó ṣe ìdájọ́ rẹ̀ ní sẹ́lá sílámù ni pé ó ń tọ̀ wọ́n san fídíà yóò sàn fídíà òun lọ́dọ̀ kó ń tọ̀ wọ́n san rúbù dinar ọ̀nà ni ọ̀sán ni àbí kó sì fi nísù sọ́ọ̀ì abọ́ ànábì sallallahu alayhi wa sallam kó fi ṣe fídíà fáwọn èèyàn àbí kó sì fi rúbù dinar kó fi ṣe sàrà abẹ́rẹ́ eléwọ̀n jẹ́ ìtanràn ó ní ìtanràn ní sísẹ́ bá ti bẹ́ẹ̀ kọ́ ọmọ ọmọ ọkọ báyàwó rẹ̀ lásìkò nígbà tí sàáyé lọ́wọ́ ó ti jẹ́ gbèsè pé yọ̀ọ̀sán kẹ́ni yọ̀ọ̀sán ìtanràn. tọ́wá yẹ obìnrin yìí lòun náà fara lẹ̀ bẹ́ẹ̀ lẹ́pọ̀ àwọn méje méjì ló ti wá obìnrin yìí náà sàn bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó lọ jẹ́ sí wípé obìnrin yìí kọ́ kódà obìnrin yìí jàjàjàjàjà yìí pé wáyé lọ ya sáré mọ́ lọ́wọ́ kọ́sáàbì wáyé ń fipá bẹ́ẹ̀ obìnrin yóò ní sàtàrà kankan ọkùnrin yìí nìkan ni ó sàtàrà ọkùnrin yìí nìkan ni ó tó sì wí pé islam jẹ́ ká mọ̀ wípé kò lè tó bá yẹn kúkùnrin sáyédọ̀ lọ́wọ́ wọ́n á di pé ẹ̀ ní fara kan lálé mọ́ ìyàwó lóun fẹ́ sọ̀rọ̀ ah, rárá kò sáyọ̀rọ̀ nítorí nígbà tó bá parí èsè islam fara mọ́ bẹ́ẹ̀ o wọ́n á kó jáde kó nulẹ̀ fóbìnrin torí pé ń sáyédọ̀ lọ́wọ́ rárá o ìsìn gbọ́dọ̀ sàṣejù náà gẹ́gẹ́ bí àwọn kan islam fi ń jẹ́ dínú wọ́sọ̀t ọlọ́run kí ó jẹ́ kí lílo islam wa kójú kọ́ máa rọrùn fún wa wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.